أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته asopẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nábì wa Muhammad ìkẹ́ ọlọ́run kúmọ́ bá nábì náà tàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ọlọ́mọsí àsánú wà láti alkiyama ìyàwó tí asilana ti afá sa'id àti ìyàwó ẹ̀ zainab ọlọ́mọsí àfọ̀rọ̀sọ́pọ̀ sí ọlọ́ọ̀bà bí ta ti síwájú náà lọ́nà tàbí tàbí máa ṣe ní mọ́ta fàrọ̀kà sí ọlọ́ọ̀bà ọlá iná àtọ́ ìnà lẹ́yìn náà bàbá tó sẹ́láì sí ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ lórí wọn fi kárí gbogbo òkú mùsùlùmí bá a sàánú wọn bá a sì bọ́lẹ̀ sínú sàárè wọn bá a ti sàárè wọn lẹ́bàtà jẹ́nà gbogbo táwọn náà bá kú jẹ́ aláwọ̀ tó mọ̀ sàdúrà fún wa lọ́ọ̀bà kọ́ wá bá wọn àdúrà náà lọ́ọ̀bà ọlọ́wà bismillah qul wallah اللهم بارك لنا في رجب وبارك لنا في شعبان وبلغنا رمضان اللهم جي رمضان وبولاية لا يتودع ولا قرآن الكريم ولا لا إله إلا الله نعم ذكر أداء في سيدان لك وني وجون إنني صحيح بخاري بتان قالونا نبقى معاملات نبقى أسبق طوى عن يوم مسلمين بألواء والمين كتاب الشهادات لأن قالوه ọ̀rọ̀ nípa ìjẹ́rìí kí ẹ jẹ́rìí pé lágbájá èèyàn rẹ̀ ni àbí lágbájá ní ibi ni ọmọ ìlà zalik báàbù 16 nínú báàbù lábẹ́kà nọmbà 2662 báàbù ìzàdákà rajulun rajulan kàfáàhù báàbù ìzàdákà rajulun rajulan kàfáàhù tí abára nìkan tó bá ní alágbájá ah, ẹni rí ni tó bá fi àfọ̀mọ́ rẹ̀ pé ah, ẹni rí àmà sí ó ti tó wa ó di ìwà ọlọ́mọdé àti wálé ní rí ọlọ́ọ̀bá sánú wa láyà tó kíyàmà kára Abu Jamila jẹ́tò mambudan mambudan فلما رعاني عمر قال عسى غوير العبوسة كأنه يتهمني قال أرقي إنه رجل صالح قال كذلك فاذهب علينا نفقته ورى أبو نبي أبو جميلة أنمو ريعي مندوبة كان عايشة فلما رآني عمر بعد عمر وارني واني انتوري عسى gòhẹ́rọ̀ abu zùsàn tí èyí ti pẹ́ ọ̀dà tí ó yóò fi léwu sí àbí tí ó ní ka annahu yatahimu ni ya fi ń tó fún máa ní kí má lò ń lò kulò tí a sì orí kí má lò kulò fàkàlà àríkì àríkì tó wà ń bẹ ọ̀rọ̀ pé ni ينادى لما في قال كذا فكذا فكذاك وانا في مباو فذاك وانا في مباو اذ ابو علينا نفقته ما لو بغبو نوري بغبو جبا نسي نتوري اولا بي على 2662 حدثنا ابن سلام اخبرنا عبد الوهابي حدثنا خالد العضاع عن عبد الرحمن ابن أبي بكرة عن ابن السلام سألوني فوا سقيا عبد الوهاب فواني روين وني خالد العضاع خالد شوبك وفواني روين عن عبد الرحمن بن أبي بكرة أو بعد عبد الرحمن بن بكرة عن أبيه وهم بعد بابيه قال عفنا رجل على رجل عند النبي صلى الله عليه وسلم في أراقوني كان بلسين يراقوني كان سيروني في آه إني ريني بلسيروني دادا وجوان بي صلى الله عليه وسلم فقال إن إني بنكي فقال ويلك ابن كاي أتتوه أن يتك بوجه قتلت عنك صاحبك أتبيه وما إيه أن يتك بوجه أتبيه وما إيه kàtàkàtà ọlọ́kẹ́ sọ ibak ó ti bí ọmọ ọmọ ẹ̀ olùpìtẹ̀ lẹ́ẹ̀mejì mìíràn bá ó sọ lórí àwọn sùmọ̀kára mọ́nkára mínkún máa bí hàn àkáhù fara màhálà fàlìyẹ́kùn tí ẹ bá fẹ́ yí ọmọ ẹ̀ fẹ́ kù sí ọ̀nà mí àfikún yìí àfikóró yìí dáadáa fàlìyẹ́kùn yìí sì sọ ní pé ahasibu fulani wàlúwà yà hasibu òun wọ́la àzọ́kọ̀ alọ́láyà àrẹ mú lérò pé lágbájá ìdíire ni mo sì balagbára sí pẹ̀lú ògùn ọlọ́ ìdíire ni ní o sàwọn mẹ́rin kẹfọ́ lọ́wọ́ bá wọn àmọ́ mo lérò pé lágbájá ìdíire ni àhàsíbò ò kádà wọ kádà mo lérò pé èèyàn báyìí ni èèyàn báyìí ni èèyàn báyìí ni olóòótọ́ ni ẹni fọkàtẹ́ni 2663 باب ما يقرأ من اتناب في مدحه وليقل ما يعلم باب حكم قرون كيما تعفقون بي. في المدح نقول لك مدح النبي أي النبي سلم أوليوا إيه ما تعفقون بأي كتاب ربك يا سلطبما وليقل ما يعلم 2663 حدثنا محمد بن سباح حدثنا إسماعيل بن زكريا حدثنا بريد بن عبد الله عن أبي بريدة عن أبي موسى رضي الله عنه قال ما سيدنا أبي موسى موسى الزبطين سمي النبي صلى الله عليه وسلم رجلا يثني على رجل النبي صلى الله عليه وسلم قرأكم كتين يراكم كتين سن وتريه في مدئه يبقى أبا سنين تنب أليك تجانو على فقال أغلبتم أي قطعات الظهر رجل أتجيج أتجيج من يره أتي أتي أتي أتي أتي كوب على بعض يعني دي كجورة نجو يبقى يجورة نجو ولما جاء جرى على قال إمام بخاري رحمه الله باب بلوغ الصبيان وشهادتهم باب كما كيكي بعد دابا لودي بلاغا لينا اجيري باب اجيري وما كيكي لودي بعد بلاغا اوديوا والله يقول وقول الله تعالى وإذا بلغ الأطفال منكم لحلم تي وما كيكي بعد دي يكو بلاغا fọlẹ̀ẹ́sàbínú kó náà rí pé kí ni òun wáyé ọ̀dá kó tó wọ́lọ̀ bá wọn bí rẹ̀ قال مغيرة استمرت وأنا ابن اثنى عشر سنة في مبلغ لا لا مبلغ ما والله ما 12 years old ما يتسرع والمين 12 years old البلاغة الومين 13 gbogbo ẹ̀nà wà lọ́wọ́ tí èyàn bá ń jẹ ọlọ́mọ fi òsì dáwà láàmù àti bàlágà ọmọ rẹ̀ gan yọ́dà gbára àmá tí ìmá ń jẹun tọ́dá àti bàlágà kíákíá lọmọ yọ́ bàlágà ó bí wà kọ́lọ̀ ọba kó sanu musa fún ní àjíkẹ́lá bẹ̀rẹ̀kà ó ní ìtàmẹ́tò wà ánà ibnu àìsàn àṣẹra sẹ́nà ó ní mo ti bàlágà máa bọ̀ 12 years old ọ̀bọ̀lógún ní sẹ́yà sí àwọn obìnrin ìbàlágà àwọn náà ti bá ti bẹ̀rẹ̀ sí لقول لقول جل عز وجل تلقي والتي يئسن من المحيد من المحيد والذي والله يئسن من المحيد وبذلك تبقى تجابة تمام عن سيرك عثمى إلى قولي أن يدا عملهن تلقي أن تبقى نونو أفتبع بيونوها وقال حسن ابن صالح أدركت جارة لنا جدة بنت إهدى وعشرون سنة انقعد حسن بن صالح أدركت جارة لنا أبمبا ونبوسوا جدة بنت إهدى جدة أول أول أواد يوم 21 years old ó sì bímọ ọmọ bíbí jẹ́dá ó di grandmother ilé ìdí mẹ́sàn láàrin àwọn sábúgbọ́ jù ẹgbẹ́ ọmọ yẹn kiri báyìí pé àgbọ̀mọ̀ rẹ̀ ni ìfà ẹ̀fẹ́ má dùn fún láàrin ọmọ àti ìyẹ́ ẹgbà mi ó di yé wa àdáwọn náà wọ́n ti máa lọ ilé ọkọ mọ nine years mọ ten years ó ti lọ́kọ di ten years ó ti bímọ òun náà bàtà ó ti di ten years ó náà ti bímọ ó náà ti bímọ ó di yé wa. ọlọ́wọ́ sànúwà àwọn ará máa kàwé akàwé bíi years old ìgbà yẹn ni a ti máa lọ ọkọ ó di àwọn lọ mú ní lọ ó di gbogbo tí a ti ṣe káwé bímọ náà ti sí tó sùdà náà ibo kan ń bá wọn ibo sọ̀rọ̀ ó ní ẹ̀bọ̀n tó pàwọ́ sápọ̀ jù mí lọ ó ní gbogbo ìjọba nígbà yìí láwọn ọkùnrin ta ló níyàwó méjì ni ìyàwó kọ̀ọ̀kan ló ń kálukú yìí ó ní haúsámán ìyàwó méjì mẹ́rin mẹ́ta lónìí ìyàwó kọ̀ọ̀kan òjò níbi mẹ́lẹ́dà mẹ́jọ mẹ́fà ó lẹ́yìn báyìí ìdíwọ̀n méjì ẹlẹ́ tó ó ní bóyá sí abẹ́ pọ̀ wọn ó yà lè pọ̀ wọn o. ó di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílòtọ́ àkánú àwọn àwọn tó náà ń jà fún pínpín nàìjíríà nílẹ̀ yorùbá ó ní ẹjá pín nàìjíríà ó ní àbá pín ó láàrẹ ààrẹ rúlù láíláí àtúbà fún wa lókù tí wọ́n àwọn onímọ̀ ní nàìjíríà àwọn onímọ̀ pọ̀ nàìjíríà ó ní àbá ó rúlù ó ohun kan ìyàwó mẹ́rin lónìí ìyàwó mẹ́jọ mẹ́jọ orí thirty two nù ó lóun òun lówó lọ́wọ́ ní kan lòun ní gbogbo àwọn tó ń bí mẹ́fà ní bòrán ti alẹ́ sí ó ní àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ọdún bí níyàwó ọlọ́gbà ọmọ òun kàwé lọ́wọ́ ń ní láti ní ọ̀rọ̀ population láti Nàìjíríà ó di bẹ́ẹ̀ ṣe a máa fi نعم 2663 حدثنا عبيد الله بن سعيد حدثنا أبو أسامة قال حدثني عبيد الله قال حدثني النافع قال حدثني ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم عرضه يوم عود هو ابن أربعة عشر سنة أني nígbàdá abdullahi bin umar ó náà láti sáà ń tóun ẹgbẹ́ oúnjẹ àbí ìrògbé gbangba olóhùn wà lọ́mọ fourteen years old nígbà náà lọ́mọ yìí ní anábíyọ̀ àgbà fún gbàgbà old ọmọ ẹ̀rọ sójú old ọ̀nàrà wọ́n sì kéré omi lọ sójú old ثم أرادني يوم العندك وأنا ابن عشرة سنة لين بعد ما دو أبا يوجو عندك عندك وأسكت كل tó wá gbé wà ọba ní à ah, ó ti dàgbà lóòótọ́ ó ti tayọ fifteen years ó ti gbà lóòótọ́ fún adé àdáni ọba bá fún mi láti lọ sójú ogun yìí onígbà tó wà ní fourteen years oníkọ̀ gbà fóun olóhùn sì kéré nígbà tó wà tayọ fifteen years ó wá gbà fóun lọ sójú ogun kànáàfin فقدمت على عمر بن عبد العزيز وهو خليفه اختبى إلى أمالي أن يفردوا لمن بلغ عمسة عشرة من بعد عبد الله بن نافع أني قدمت على عمر بن عبد العزيز قدموا على أقبل لباع عمر بن عبد العزيز عمر بن عبد العزيز خليفة وهو خليفة مروى خليفة اختبى إلى أمالي هو قولتها في بقوة وشيء وقمنوسي أن يفردوا لمن بلغ عشرة خمسة عشرة wọ́n ní oṣù gbogbo ẹni wọ́n ti wọ fifteen years wọ́n fò ti bàlágà nù òdì kó máa ti pé kí ni òdì jẹun jó bàlágà nù ó di yé wa lọ́fàá ai tẹ̀lé gáàsà nígbà tí wọ́n fi ń bọ́ àwọn ọmọ òrùka ní ìlà lọ́wọ́ gbogbo ọmọ wọ́n ti wọ fifteen years òní gbà wọ́n lẹ́tọ̀ fifteen years wọ́n gbà wọ́n ti wọ fifteen years òní gbà wọlé ni wọ́n gbà kó ti bàlágà wọ́n ti kọ́ máa wádìí àdìmọ̀ nìyà ọmọ twenty five years ago tí ìrìjẹ́ ṣe dẹ́n pé ọmọ fifty years ó di yé wa ọlọ́mọsọ àfọ̀rọ̀ yìí wa. نعم قال إمام بخاري رحمه الله علي السوت عن 65 حدثنا علي بن عبد الله حدثنا سفيان حدثنا صفوان ابن سليم عن عطاء بن يسار عن أبي سعيد الخضر رضي الله عنه يبلغ به نبي وسلم قال يبلغ به نبي صلى الله عليه وسلم قال اكسل مقبوة تعرف الإسلام سباهي كيف ينصر غسل يوم يوم الجمعة واجب على كل مهتلم ìwẹ̀ ọjọ́ واجب wájìbì gbogbo ìtẹ̀mú bọ́dọ̀ bí sọ́dọ̀ pé gọ́sùlù yawma jumu'a wajibun ala kulli mu'talin gbogbo bá ti rí bàlágà òbí wa ó máa lo mu'talin fẹ́ tí bá ti ń lálà tí bá ń dà nǹkan sára ó ti rí bàlágà nù babu su'ala akim mudda'i allaka bayyina qabla yamin báàbù ti fún wa pé adájọ́ yóò béèrè lọ́wọ́ ẹni tó bá ń kílìmù nǹkan so lẹ́rì síwájú kó tó sọ pé kó búra ó di tí ẹ bá lóòótọ́ lọ́wọ́ ó lè búra àmọ́ ẹni tó bá kílìmù nǹkan ẹ̀rí ló ń mú wa ẹni tó bá kọ̀ yóò wà mú kí ni yóò wà búra two thousand síbẹ̀ náà six hundred sixty six حدثنا محمد أخبرنا أبو معاوية عن عامش عن شقيق عن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف أي اليمين وهو في إفادر فليتبع المال ممر مسلم لقي الله وهو عليه جبان قالوا مزاس عنه قالوا مزاس قالوا ما بنسي ولو أنا بني أنتوا أبو على ليكي من حلف على اليمين تبابرة هو الله كالله غير ذلك هو في فاجل قيل لهم وقيل لهم قصيدة برة لا إله إلا الله ليتابع أعمال المرء ولا في البوان كان ولا كلمة هو تيوس هو هنا بدك يا تيوس بدك لكي الله وهو عليه قادر يقبل يا الله بدل ضرب بنوسي اللهم بنوسي اللهم بنوسي وكوالله بعد ṣùkà mọ̀ tá ma búra fún tí ìbá tẹ̀tọ́ wa tá ma búra fún ó dí wa kọ́lọ̀ ọba sáànù wa nìkọ̀kan wa ní ìparí láàárọ̀ 2667 kààlà fàkààlà ashab ashab an kaisin fiya wallahi kana zalik ibi lọ́rọ̀ yín báwí kana bayni wa bayna rajulun min al-yahud ard láàrin èmi pẹ̀lú arákùnrin yahudi kan ilẹ̀ wà láàrin wa fàájá ìdání ọwá bá mi fa lórí ilẹ̀ yìí ó ilẹ̀ nabi sallallahu wa wasallam mo wá gbọ́dọ̀ lè bá nabi sallallahu wa wasallam fàkàdà lè rasulullah sallam nígbà pé alákàbẹ̀yìnà sónẹ́rì sónẹ́rì tó ní túùtù wà lónìí kààrà kò tùlá mi ò lẹ́bí ìlú kankan قال هل قال اليهودي والله يقول يهودي أهلف برا ويهودي قال قلت يا رسول الله إذا يحلف فليذهب بمالي أبشر له ثم برا يوم أقول لك عني له فاتي برا وقالين يوم أقول لك قال فأنزل الله تعالى الله بصارك لذلك الذين يشترون بأهد الله وأيمانهم ثمنا قليلا أما جوا تعايا ولوما با أمي ولوما با بك با أبي إبورا انتو يووا عيكي توها بين ولوما بتلوها ولوما بنسي ولوما قولون قصان ولا تل كياما ولا قرآن كان قدوا با يعني صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين إيه والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ìyẹ́nu pé lẹ́yìn ìgbìmọ̀ dáadáa ni, àmọ́ dápé máa ń jà pẹ̀lú wọn lórí pé lọ́pẹ́lẹ́ ẹni tó jẹ́ ìyẹn dáadáa o ọ̀la pé ẹjọ́ ní àwọn ẹ̀kọ́ máa ròyìn pé èèyàn burúkú ni. àwọn àti èèyàn kan ló ń jà àwọn méjèèjì rẹ̀ ẹgbẹ́ wọn á ní pé pé ọwọ́ pàdé ẹ̀ dáadáa wọ́n mọ̀ ọ́ fún ẹ̀ pé ìlú pọ̀ tó ọ̀la pé wọ́n ta àwọn ọmọ pé ẹ̀ dáadáa lọ. kọsáburú mbẹ òfèmí nsàlàyé kàtí ìdàrí bọ́yá kàkà bá òfèmí nsàlàyé nípa ìyìn èèyàn níwájú ẹ̀ ó e sí ọ̀nà bíi ọ̀nà bíi mẹ́ta tẹ́bàkà yóò mú àlàyé tí yìí wá ó di ọ̀rẹ́ kí ẹ̀ máa yìn níwájú ẹ̀ gba kéèyàn oye ní owó tó lọ́ba ní kí bàbá yẹn mú wa yẹ̀ ọ́ báyìí mo ti kàá pé bàbá yẹn mú wa ń bi ọ̀rọ̀ kan. láàrin ìṣòro ní ẹ̀sùn kó sọ̀rọ̀ láì ẹ̀kú ṣe ń jẹ́ ìdí àtúnṣe ìgbà láàrin wọ́n náà mo lọ pé káka ọ̀rọ̀ ọ̀fẹ́ mi nìyí tabaka yóò tó mọ́ láì fún wa sílẹ̀ kí yẹn sọ bẹ́ẹ̀ rárá yorùbá mọ́ sọ pé inú ọ̀nà tọ́lọ̀ ń fún láàka ìbí yorùbá sọ̀rọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ akàmọ́ sọ tó yáyì àti put it to practice yóò wá di wàhálà yorùbá ní tábà ń níṣẹ́ ẹrú àfitọ́mọdé ẹ̀ tó bá rí pé àwọn èèyàn bàjẹ́ kódàbọ̀ ọmọ wa rẹ̀ níwà burúkú àtúnṣe ló ṣe ọ̀rọ̀ dáadáa lọ́sọ̀ ìrọ̀ ni bàbá òfin ní ìsàlàyé ń gbàyè ó di wà mo rántí àwọn bọ́rọ̀ àkà tí bàbá kan rọ́yìn fún mi ẹ̀gbọ́n tàbúrò ni ẹ̀gbọ́n ọjọ́ obìnrin àbúrò jẹ́ ọkùnrin àbúrò tiwọn obìnrin kú mọ́ tọ́tẹ̀lé ọkùnrin yẹn àkọ́kọ́ ẹni ọkùnrin obìnrin ilé tẹ̀lé obìnrin ọkùnrin ètò wá tí wá tẹ̀lé lẹ́yìn náà obìnrin ni obìnrin yẹn wá ń gbọ́dọ̀ bàbá màmá wọn tọ́jú àlẹ́ fún bàbá so bàbá wọn wá gbọ́rọ̀ yìí pé wọ́n fẹ́ máa treat ọmọbìnrin yẹn dáadáa ó bàbá yẹn wá tó ń gbọ́dọ̀ bí grandmother àti grandfather rẹ̀ bàbá wọn wá ara wọn àwọn méjèèjì yẹn lọ pẹ̀lú òbí ní kí wọ́n lè mú ọmọ yẹn padà kó mọ̀ yẹn padà wá dùn ọ̀gá ẹbí kò wọn lò ọlọ́mọ yẹn. tí wọ́n fẹ́ máa lò ń lo ẹrú òun ò fara mọ́ bàbá yẹn bínú. ní ọ̀rọ̀ adé rẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ràn ìkàlẹ̀ ní Kánò láti ilẹ̀ wọn ti lọ. wọ́n lọ sọ̀rọ̀ àsìkò ní ẹ̀mí náà kí wọn ni wọ́n bá ọ̀rọ̀ yìí. ní ọ̀rọ̀ adé tí àǹtí yẹn ti yé sí ní ọ̀rẹ́ nígbà báyìí ṣe bínú gbọ́rọ̀ ẹ̀kalẹ̀ gan ló ti gbọ́rọ̀ kalẹ̀ fún un bàbá wọn bàbá àbàmọ́ wọn bí báyìí ṣe bínú kó ń Kaduna ní Kaduna bí lè gbọ́rọ̀ ẹ̀kalẹ̀ pẹ̀lú ìbínú bẹ́ẹ̀ náà ló lè gbọ́rọ̀ ẹ̀kalẹ̀ fún bàbá àbàmọ́ wọn ní Kano kò sẹ́ wà múlò ọlọ́mọ rẹ̀ ní wọ́n múlò ní àbúrò bàbá ẹ̀ lọ́dà lójà lọ́dà alábẹ́yà ló bá ìtumọ̀ wíkọ̀ọ̀ ẹ̀ lọ́dà alábẹ́yà ló bá ẹ̀ lọ́dà ìtumọ̀ wíkọ̀ọ̀ nítorí pé àgbàlagbà ní àwọn ní kọmọ ìwá ràn yín lọ́wọ́ ni tí ẹgbẹ́ wà láti mọ̀ kọba yẹn díkọ́ padà àgbàlagbà ní àwọn ẹgbẹ́ kọmọ ìwá máa ràn yín lọ́wọ́ ni tí ẹgbẹ́ wà láti jọ máa kọba yín kọ́ padà sọ́dọ̀ ohun tí àwọn lè pẹ̀lú ẹ̀ bàbá yẹn wá ní bàbá yẹn wá ní ah yóò dà fún ọmọ yìí kọ́lá yìí bàbá yìí ò wí bẹ́ẹ̀ èyí tó yọ ó ti mọ́kàn mi yọ láwọn ní sọ bàbá kí ló mọ́kàn yọ o kọ́kàn ti wà náà yọ ó bá nàrí ti sórí ẹ̀fọ́ ó ní kódà bí bàbá yín ò wí bẹ́ẹ̀ tí wọ́n gbé bí lẹ́gbẹ́lẹ́ ti wí bàbá yín wí ètí wọ́n mú yín wí ó ti mọ́kàn mi yọ àti wọn pé àwa náà ṣe àṣìṣe ìta àbá sí mistakes torí bàbá yẹn náà máa pé àwọn sí àwọn mistakes yẹn lóòótọ́ ó dẹ̀ sọ fún ìyàwó tiẹ̀ tó jẹ́ ìyá àwọn ọmọ yẹn tó jẹ́ ìyá ìyàwó ẹ̀ báyìí so bí àìkú wọ́n tó wá jẹ́rìí nítorí náà sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ rẹ̀ ni àmọ́tẹ̀ wé tí sísítà àgbà tó fi gbọ́rọ̀ kalẹ̀ ìbínú fẹ́ gorí òbínú ni ẹni tó rán bínú òun náà tó wá gbé wá pẹ̀lú bínú bàbá náà gbá pẹ̀lú bínú ẹgbà tó máa kékeré tó wà láàrin wọn tó gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ nígbà pẹ̀lú hikma wọn á ah, inú mi ti yọ kó dàbí bàbá yìí máa sọ bí lábáyé ti fọ́hùn bó ṣe á gbé kalẹ̀ fún mi tó ti dìbọn mi á ṣàtúnṣe ó di eyín tí bó ṣe rí nìyẹn lọ́fà lọ́wọ́ pé mo máa kọ́rọ̀ yorùbá ó ní ọjà ó lè sì ní pé yorùbá ní ọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ yáyì àmọ́ àti múlò yóò àdì túláàsì yorùbá ń sọ̀rọ̀ pé ayé lọ́jà ọ̀run nílé eré sí làbọ̀ sinmi oko àbí ẹ̀kọ́ ni àmọ́ àmójútólé àmójútó àlìkẹ́ àmọ̀ irú jẹ́sẹ̀rẹ̀ lógún ọ̀ṣọ́ ń jẹ́ ta yẹn ó yẹ kó mi nàìjíríà kọ́ pé professor kọ́ gba islam professor lẹ́yìn náà ojú ajẹ́ pé kọ́mọ commissioner of works ravel kọ́ wá di abdulrahman tó dídí ẹ bá dé pé professor ọkọ̀ òpé ilé wọn fi wọ́n tàn jẹ̀yìn àbí kíní kan discovery land ó di yéwà níbi gba islam ó tó nǹkan tó pa àyè ọ̀bọ̀rọ̀ àwọn èèyàn gba islam pẹ̀lú ẹ̀ àwọn mùsùlùmí ẹni kàtàkàtìrí ní wọn bá gbára wa kàtàkàtìrí islam lẹ́sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́mọdé àfààyèwà tí ó níbi gáyà kátàkátàkà máa mẹ́kọ̀ọ́ níbi ó ní àlìyàn bá gẹ̀lẹ̀ ìsàn àmì yẹn dáa àkáhù bí máa hùwà fíhì amla ó ní aliyambagi lè ìsàn sọ́tọ́ fún yà àyẹ́mdà àkà òkú ní ọmọ ayẹ́ ìmá hùwà fi àmìlà pẹ̀lú àwọn quality sunni alábọ́dá olódodo ni ooo kò sí ebi bá lọ tẹ bá bọ̀ olódodo ẹ̀ lódò sí kò sí nǹkan ayé ònìjọ́ lójú kó mú change ọmọ ẹ̀rọ abárí kó ní ọmọ ayẹ́ àmìlà àbíkọ̀dà kò ní tayọ àlà quality torí pẹ̀lú ẹ̀ lẹ́yìn lọ́sọ̀ ó di ilé ní bàbá òsè mí ń bèèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ mú sí wà ó ní àríyànbárí ìsàn àyẹ̀mdà àkáhù ìmá huwa fi amla kò sínú tíra àti yíò ṣẹ́rù òfè mí ní kàyí àríyànbárí ìsàn àyẹ̀mdà àkáhù fi ma fi amla ìjọ yẹ kí ẹ máa yọ máa yẹ pẹ̀lú kọ́líkì sọ́bánilára amla وهذا له احوال افاني اوان سيتي تقوم بالجلي اوان سيتي تقوم بي امين بيت ودا امين بيت ودا على على على حال الاول على ان يكون في مدئه خير وتشجيع له على اوصاف الجحميدة واخلاق الفضيلة لان يكون في مدئه tí wọ́n yẹ pé ìròyìn tí ń ròyìn ọmọ àyà rẹ̀ yẹn kọ́ yẹ pé fi ìkáyẹ̀ orí wa mẹ́ ọ̀tẹ̀jì àti gba níyànjú pé ah múra sọ́rọ̀ tó ń ṣe yẹn dáadáa tó ń ṣe yẹn tí ń gbà níyànjú sí ni ó di ẹni tẹ̀síyè láwọ́ fi àlà àwòsáfìlà hamida nínú àwọn àròyìn tó dáa wọ àkàlákàl fadila àtàwọn ìwà tó jẹ́ dọ́là yìí fa'ada la ba ka fi kọmọ ẹ̀yà rẹ̀ láyà kọmọ sùdúdó kò jẹ́ àà fàmùsà ọlọ́sàlùkùn wọn yìí máa ní o ṣe ẹ̀rọ náà ti láyà láti sọ̀rọ̀ yẹn ó ti dé àjò ọlọ́sàn yìí lẹ́sàn rẹ̀ yáà ni ó fi encourage ẹni àwọn ìbùn pè ní motivation ó fi motivate ẹni láti máa sí ní láti máa ṣe dáadáa kí pé òfin yìí kálukú rí ẹ lè bá a ah, bẹ́ẹ̀ ti gbọ́rọ̀ ẹ̀ka lẹ́lẹ́kan yẹn ó oh, alhamdulillah gbogbo àwọn ìrìnàmọ̀ pé òdodo olùgbòdó ọmọ jẹ́ ó di wa ilé tẹ̀síjì ni ilé kò sábúrú ẹ̀ ó yìí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ kò sábúrú ń bẹ̀ láàbá sẹ́bi lẹ́nà ó tẹ̀síjì lè sọ ibì torí òfin yìí òfin motivate ẹ̀ òfin gbó láàrin láti máa ṣe dáadáa ni فإذا رأيت من رجل كرم وشجاع لكن دي وبارك فتقول أني يعقل والشجاعة أولي لايع لذلك النفس إحسان إلى غيره بنا وتو هذا كذي ونسو لفهم يعني فذكرت بما هو فيه أماما من أمامه أوارو يكلون تو على راري نيواجوري من أجل أن تجياه لكن بعيدا جكما مرادات ما سبيلو تثبته وكذا تثبت حتى يستمر على ما هو عليه لجمع قوتين وبعد فآذا حصل إليه جاء وهو داخل فيك قوله تعالى بل إليه وأنه أضلتك وتعودوا على البر والتقوى إما شلول لي دادا أسفاء لوبا which means كوني يتبع سلادا تلايا تصددو تنو ما ذلك فآه بس نو إليك الداد أوه أما, أما يا أيو أولي إليه دا والثاني لما تشوف إليه على أخوني عبي أخوني والثاني لما تشوف أن يمدأه بين فضله بين الناس وفي قول أن يمدأه رأس السلاعي إكبور لا عميانويا وينتشر قوم يبع قبعة ويتحرم الناس قوم يبع مطاع أمياء قليل لبجا عندما قليل لبجا كما فعل النبي صلى الله عليه وسلم مع أبي بكر وعمر رضي الله عنه بي انا نسفوا ابو بكر عمر انا بي ابو بكر عمر رجع ويا واحد اما ابي بكر رضي الله عنه سر بكر فان النبي صلى الله عليه وسلم كان يحدث ذات يوم هذه صوره ذكر لا يومية فقال من عاد اليوم مريدا من اصبى منكم صائما تلو بقى تلو الواوي فقال ابو بكر انا سيدنا بقى أنا قال من تبع منكم جنازة كان إنه يلو تلو كل قال أبو بكر أنا أبو بكر مي إمني قال من عاد اليوم مريدا تلو ولا رولوني قال أنا فقال أبو بكر أنا وذكر أشياء أتبع دان كان كمي فقال النبي صلى الله عليه وسلم ما اجتمعنا ما اجتمعنا في امرئ إلا دخل الجنة ilé adáka ẹnìkan ní àwọn kan yóò ní ìpínlẹ̀ rẹ̀ nìkan àti kọ́ wọ aljanna omi náà sọ̀rọ̀ lọ́wọ́ aljanna ọlọ́ba kazalika lima sabata anhu amin jari sawbihi hayala ilé náà ni ìtọ́sẹ̀lẹ̀ lọ́lọ́ sẹ́dá abakar nígbà pé aṣọ rẹ̀ wọlẹ̀ ó di manjara sawbi ẹ̀dá ń jẹ́ pé aṣọ rẹ̀ bá ń wọlẹ̀ ó ti gbéraga lam yanzuru Allahu alayhi kẹrin jẹ́ pé ẹjú bá ń sọ́rọ̀ bá ń wọ́lẹ̀ dìgbìrì aga ọlọ́run ní síjú ànúwò sallallahu alayhi wa sallam faqala Abubakar ya Rasulullah iwọ òṣèlọ́ba inna ahadi shakka zira'i yastarihi apá kan afọ mi máa wọ́lẹ̀ mi máa sàn sílẹ̀ alayya ni فقال إنك لست من يسمع ذلك خيلا سيدا أو سنن بلغا يقول سنن تي سنن من بلغا هذه سيدنا أبو بكر كتني كيف ني بلغا أنا بل من سوي ني من أو سنن بلغا كان سوى أبو سنن بلغا إما سقط من سنن بلغا بلغا كتن أو ديوا فقال لعمر النبي صلى الله عليه وسلم إن الشيطان ما سلكت فجا سلبت إذا سلك فجا غير فجك إن الشيطان ما سلكت فجا إلا سلك فجا غيرك النبي صلى الله عليه وسلم عمر ṣètọ́wò ní tojú ọ̀kẹ́ tí ó bá ń tọ̀ tí ṣètọ́ bá rí mọ̀tí bá ń bọ̀ báyìí lójú ọ̀nà ọmọ ẹ̀pà nínú bíríjì ṣètọ́wò ní gbàgbọ́ mí ni kò ní gbàgbé tí mọ̀tí bá sábà gbàgbà ó ní wa yàrá ó ní mú pé ṣètọ́wò ní abẹ́rù rẹ̀ ó ní wa ó mú ìbùnà kàtọ́ọ̀bù أني رجل ذبي أني إن الشيطان ما سلكت فجا إلا سلك فجا غير فجك يعني إذا سلكت طريقا تبقى دونك فإن الشيطان يعرض منه ويذهب إلى طويل آخر طريق آخر تبقى بقول يقول بنيوك يبقى نمين كيا كيا كل يبقى بقول تنبع سيدنا عمر بن الخطاب ألون كيكوكو ألون كيكوكو أنا بقول كيكو أنا بقول كيكو أنا بقول كيكو أنا بقول كيكو ilé náà ni pé tíṣe tó máa ń bọ̀ báyìí tí wíwá rí sí ọmọ ìrìnàkọ̀tọ́ bí ọ̀yà bùbí ni ilé náà ni ọjọ́ ọdún táwọn ọmọ bìnrin kan lè bá ní anabi sallam tí yá Rasulullah àbáyín sọdún ni àáfẹ́ lu bẹ̀bẹ̀ fún yín ẹni kò sábúrú mbẹ ẹni lu akùnrin sára àgbẹ̀rẹ̀ ọmọ ìwà lu bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ní àbúkàwádìí ṣe tí a ń fi bẹ́ẹ̀ ti Rasul àṣẹjáde lé ànábì sallallahu alaihi wasallam mo bá dojúkọ wọn ànábì bá dojúkọ ìjà ọmọ ìkúlẹ̀ kọ́mi aid fàádà aidu náà ànábì ni dáa ọmọ fàmílẹ̀ yìí ìkọ́lé kọ́mi èyí gbogbo yẹn lọ́dọ́dún gbogbo ẹ̀ náà kan kankankankan gbogbo ẹ̀ kọ́ ma bìlíkì gbà mí àbíbẹ̀ ẹ̀kọ́ ni ara kọ́ mọ́ká ma mísẹ̀ ẹ̀kọ́ ma mísẹ̀ ẹ̀kọ́ ma pọ̀ jù ni wọlé bá fi wọ́n lẹ̀ gbọ́ngbà yẹ àwọn ọmọ kà bẹ́ẹ̀ ọba bùtá abẹ́ wọn bá jókòó lórí bí a fi kẹ̀kẹ́ kan ṣẹlẹ̀ àlẹ́bí wa rẹ́rìn àlẹ́bí ṣetán ojú ní ẹ́ ṣetán orí múrò ọ̀rọ̀ ibi ṣetán ní lo àwọn ọmọ ẹ̀mọ́ tó rí múrò ọ̀sàrọ̀lá ọmọ ẹ̀nà wọ́n jókòó lórí ìlú fred ó rí wa tọ́lọ̀nkẹ́ ọmọ ìbùdókàtọ́ alágbẹ̀rẹ̀gbọ́n ti tẹ́ kẹ́tọ́ kò tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ abúkàtà abdulmumini ọlọ́mọdé àfẹ́rọ̀ yìí ọlọ́ba ọlọ́kọ̀ sẹ́ni mahmood mahmood ẹni yìí ni ó kọ́ afáwa ní jẹ́bẹ̀ ó máa ń pè mahmood ọmọ abínú má bínú ó kọ́ afáwa jẹ́ mahmood abubakar gumi naam kí náà wí lọ́jà rí ó ní wọ́n mọ̀ nípa ààrẹ alábàṣà bíi kìsàbùrù ń bẹ̀ asalis ẹlẹ́kẹta nù ẹ̀yìn an yamda gaira wa yablu fi itra'ihi ko ma yalmi ko wa tayyanu ala kọ́ òyìn tẹ́lẹ̀ ní ara àbí tí ó dé kó mọ́ gbé débẹ̀ sífò bí máa láyé sàìkò kọ́ máa fún ní sífà sí ọ̀tọ́ sí wà á dá muharramun ilé haramun wọ́n wọ́n kazbun ìrọ̀lẹ̀ ni wọ́n kìdá ìtọ́ntàjẹ́ مثل أن يذكر رجل أميرا أو وزيرا أو ما أشبه ذلك سرعه ويصفه بما ليس فيه كما رفاع سواجه في مينيستا كان abẹ́nìkan kó máa ròyìn ilé ìsẹ̀mọ́lá lórí tí ó sì bẹ̀ ní sífàtí alhamida iná wọn sífà tó jẹ́ tó ìfà ààlà haramun ilé haramun aléhì wọ́n wà aidan jararun ala mamduh lẹ́yìn òkun kúpara abẹ́ tó ń yẹn nọ́mbà 4 an yamdahu obi ma huwa fihi kó ní pẹ̀lú tó wà lára rẹ̀ tó ń tó ń bó ṣe ń yẹ wà lára rẹ̀ لكن يخشى أن, أن الإنسان ممدوح يفتر بنفسه أما أمدل كاي أي توني ولا يودي قطنة جه ودي يفتر بنفسه ويهدوى نفسه يما يما براره ويتفع على الغير يما يكون جعل فهذا عيد محرم لا يجوز إلينا حرام نقبامه والله تعالى عالم قالوا بيابي صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نعم buhari bí mo ti ṣe òun lágbàjá mi ló ń mú tó ṣe ó ní pọ́lìtì lọ́wọ́ ní pọ́lìtì báyìí. àbúrò wa ń bẹ̀ kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run lọ́nà ló fi yí lọ́wọ́ mo ń gbọ́ láàárọ̀ ìkọlù ọ̀rọ̀ akínibú ẹnìkan kì í wọ́n sàkánná ní kì í àmọ́ yorùbá ló fi kì í something like that kò sẹ́ni tó lè yọ wá ní ewu tá a wà yìí àfi Tinubu ah mo lọ sí fẹ́ kó àwa yìí láàárọ̀ yìí láàárọ̀ yìí ní ìyàgò mẹ́ta odi oríkè ń fọ́ mi ní ìfisù orí ń fọ́ mi gan wọ́n á di máa sí àṣàtì mi wọ́n á ń gbọ́ wọ́n á ní Tinubu mi náà irú wọ́n ní ní Buhari mi náà abẹ́kọ́ àwa ẹ̀ ó di láàárọ̀ iná rọ̀rọ̀ láàárọ̀ mo sọ fún yín nígbà wo lọ́sẹ̀ ìgbà màá lọ ìlú lọ ìbáníkẹ́ gbọ́ something like that àbẹ́jẹ́ Yorùbá ló fi ṣe jáde wọn mọ Haúsá ni nígbà tó wáyà mọ alùpùpù tó ti ṣèjọ ọ̀rẹ́ sí i. hausa O di yẹ́ àfáà so àwọn hausa náà mọ́ra sọ́gbé bá mẹ́rin si allah kò sẹ́jọ́ lè ṣe gbàfọ́ lọ́wọ́ bá ó di yẹ́ sọ̀rọ̀ bó lórí nìyẹn wallahu ta'ala nítorí kó wá wà rí nù nígbà tó ní ọ̀rùn ló lè dogo, lóbi lóbi lóbi ó di n'i ẹ sọ fi léyìí o náà náà mú ṣe wúwà bí àmìlì àràbú kò sí kò bá mú tó lé méjì rọ ni àràbú ntí èsìlá rẹ̀ tó wá ń bú pẹ̀lú ẹ̀ ara yìí ntí èsìlá rẹ̀ lẹ́yìn tó wá ń gbogbo ẹ̀yìn rọ ni. àwọn arábí ẹ̀rọ yìí mo lè ṣe bẹ́ẹ̀ mo lè ṣe bẹ́ẹ̀ mo lè ṣe bẹ́ẹ̀ ara yìí kọ́ ní mo lè ṣe mo ṣe bẹ́ẹ̀ rírì ọdún tó pé kìrìmárì sára bá mọ̀yàn rí aláàjì kan bẹ àbúrò aláàjì ọ̀nà alákọ̀ọ́ ìgbà tí wọ́n gbẹ̀mọ́lú 5-5 ipò wọ́n oh àwọn èèyàn wá ọkọ̀ wọn ò rọ́kọ̀ wọ́n á mo wá rí àbúrò àjọ ọ̀rọ̀ pọ̀ mi àwọn mẹ́ta ti wà lẹ́yìn ọkọ̀ báwọn mẹ́rin wà lẹ́yìn ọkọ̀ mo dúkùn wájú ẹnìkan drive mo wá ah, bàbá ìmọ̀jẹ̀ mo wù báwọn ti ń wá ọkọ̀ mo wá pè bàbá yẹn sẹ ẹ lè mẹ́lẹ́jì pẹ̀lú mi wájú ọlọ́run ní gbàlúgbà gbàlúgbà yìí ó ní òní mẹ́lẹ́jì kí ni láti òru oṣù wà nígbà tó bí òun lẹ́yìn òun rí mọ́tò sábà ń lọ sábà ti rìn bí ìmọ̀ ní sẹ́ẹ̀bì nígbà pé èyí ò gbà mo nílà àsọ̀rọ̀ yẹn jọ lójú àsọ̀rọ̀ yẹn jọ lójú èyàn gbóhùn lọ́fẹ̀ẹ́ nítorí wọn kó sóyé mi ò ní òun ló wáyé kó máa sọ pé sóhun ní nílà bá a ṣe ṣe jáde délẹ̀ yìí ó bá ọ̀nà lápò. ọ̀rọ̀ yẹn wá mú àlájọ náà pọ̀ láti nífẹ̀ẹ́ mi jẹ́ bẹ́ẹ̀ wà nílẹ̀ gbàmọ̀ yìí fi ń gbé december street létí mùgbìmẹ̀ àlájà sàfúrà sísè àyìn àwọn ọkọlẹ̀ yìí wọ́n gbélé yẹn fún kíá tìkà kan christian ní kíá tìkà tó kọ́ ní súnmọ́ lè bára jọ náà pọ̀ pé mo fẹ́ gbalé wọ́n bá ní kí lè bá kíá tìkà kí sọ pé àwọn ní fún mi ní ní kéńjẹ tí bali bá kí a ti kàkà wọn bí ẹ ṣọ́ọ̀bù ibrahim tí a rògbò náà mà àbáyẹ kọ́ mà jakore sábà jí ló bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ ń bá lè bá wọn ní àwọn ti parí tẹ̀ má lè bá alájọ rẹ̀ lápọ̀ pé wọn náà ti parí tẹ̀ ó ní kò jẹ́ kí a ti kàkà mọ́nù ìwọ tó gbàgbúrò mi ọ̀rọ̀ tó ti kọjá yẹn fẹ́ gbé òun tún sọ pé bí ojú wọn làbí kò jẹ́ kí àtìkàmọ́ sọ fún pé mo ní kó wá ń kó gbogbo kílé kò jẹ́ kí àtìkàmọ́ nù bí wà lè sọ fún kí àwọn jìnnà fẹ́ rí ìṣòwò ní kó wá kó kílé àmìrù ọ̀sẹ̀ fún gbogbo ìkò rẹ̀ lọ́dọ̀ alájí mu ìwòlówùwọ̀ ìwòlówùwọ̀ ó bí èyí èyí mọ́kọ́ tí ó zùrù ní èyí mo fẹ́ nù lé ó bí èyí bó ṣe rí nìyí so ara ara ní tí yóò ṣe tí ẹ bá sọ pé ó ṣe ilé ìlú àràbú lẹ́yìn kí yẹn ṣe ilé o but wọ́n yẹn wọ́n ní sísọ ìsìlámù lọ́dún wá dùn ó yẹ ọkàn pé àsìkò sí ó ṣòro ṣe tẹ́lẹ̀ ẹlòmí ó kàn múra ni mò ń sọ fún aláàjì ìjọ ni aláàjì ìjọba mò ń sọ fún ìjọ ni èyí náà máa aláàjì ajíbádé aláàjì àríbádé mo rí wọ́njọ́ kẹtẹ́ ojú wọn wú báyìí aláàjì ẹni dábúlò ni ó wá ní káwọn bá ní káwọn ròyìn mobile tó wà níbi ilé epo tó wà níbi ìlànà about eleventy ilé mobile kan ilé epo kan wà báyìí mobile epo wọn náà ni aláyè wa tó láì wọ́n rí obìnrin kẹtẹ́ wọ hijab tí wọ́n wọ́kọ̀ àwọn èèyàn pọ̀ tó ń wọ́kọ̀ wọn ò rọ́kọ̀ wa ni tí ọlọ́mọba ní káwọn arípo rà tó bèrè ọba ti rí ọkọ̀ àwọn ti gbèrè lọ́bi tí ń lọ ọlọ́yẹ̀kọ́ wọ hijab nínú àánú ọlọ́ọ̀bà tó lọ́gbẹ́jà láyé o ọlọ́run kó bìnrin máa lọ́kọ̀ títí títí ọlọ́run fi rí epo rà wọ́n ti rí epo rà wọ́n bá pàṣẹ lẹ́gbẹ̀ẹ́ pé adíá ìnáyà àti àtọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ àṣeyà ọkọ rẹ̀ ni mo ti gbé búrò sára jìnnì ojú ara ni wúri àti jáde báyìí pé ọba níbẹ̀ ọba nìkan ti yó ìyàwó lọ́wọ́ ìyáàbò yìí ọkọ ló ti yó yìí àti wà ní táwọn bá ní káwọn máa ń ilé yìí àwọn ó ṣe bí ṣèlérí ó ti yóò tó báwọn ẹ̀rọ ó ti dáa ìròyìn ní ìròyìn tó tẹ̀lé táwọn tó tóbi sọ̀rọ̀ ṣe ní ìsinú nǹkan ti change bí ayé ti change àmọ́ ní ìbá ti yé báyìí kòtà burú mbẹ̀ wallahu ta'ala alam naam. ọ̀kan nínú ọ̀kan nínú jama ọmọ kẹrìnà àǹtẹ̀ ó sọ fún náà nígbà tí àǹtẹ̀ ń tẹ̀lé ó ní àwọn bọ̀ àwọn adé nùgbò ní àrẹ́gbọ̀ kúmọ́fà ọkọ̀ ti bàjẹ́ nù ọgbà ọkọ̀ bàjẹ́ àwọn ọgbà kan ibi táwọn wà ní gbóni kò sí ìgbàgbà olúgbòǹdù wa kọ́ọ̀lù nọ́mbà yìí pé pé àwọn òṣìṣẹ́ wọn wà ní pé ìṣòro tó lè gbé ìgbé náà yóò fi di five hundred naira olùlò wa kọ́ọ̀lù pé ìṣòro tó ń wà ní àwọn òbí ọ̀nà ìbáyọ̀. so ẹ kẹ́rẹ́ di sẹ́fíìsì tó tí o tó o wá sẹ́yìn sẹ́fì wá ta òun wá ní ni fi wọ ọkọ̀ dé Kaduna níbi kódà òun tó rán ní sẹ́yìn lọ́wọ́ ní ìgbẹ́rẹ̀ sọ fún pé ẹni ló ń bẹ̀rẹ̀ nígbà tí di ẹ̀jẹ̀ àpárá ló fi bóòlù bẹ́ẹ̀ dà bàgẹ́ ó di eyín bó di bó di eyín nù kọ́lọ̀ ń dà fún wa ní iṣẹ́ rẹ̀ sí irú àwọn eléyìí náà kọ́lọ̀ kó gbalẹ̀ sí fún wa ni ọlọ́run kó gbalẹ̀ sí fún wa ni tó bá lọ ara yàkùn tó bá fà zubairu abdullah jẹ eh, nurudin eléyìí kí yára sábà nǹkan tí ó bá fi àmọ́ tó bá mọ̀ pẹ̀lú èèyàn ni eléyìí ṣe àràbọ̀ àbí ara ẹ̀ ń tó nílá ni. Hmm. ó lè ṣe bẹ́ẹ̀ lọ́pẹ́ pápákọ̀ mọ̀ kó lè ṣe pápákọ̀ lọ́pẹ́ lè ṣe ó di eyín ó kò sábò ń bẹ̀ ó di eyín tó wá pé inú ṣe títọ́ ọmọ pẹ̀lú ẹ̀ ó lè ṣe ní ọkọ̀ mọ̀ mí ẹjẹ́ ìrìn àràbù àràyìn ní torí kọ̀ mọ̀ ẹ́ ó gbà mí kí ló gbà mí kọ̀mọ̀ mí ọ̀mọ̀ mí àjọ pàdé rí àmọ́kọ́ wá dámì mọ̀ pé mp fèmẹ́ ní ara ẹjọ́ dámì mọ̀ yìí tó wà lórí oyè yìí Buhari òun dámì mọ̀ mùsùlùmọ́ dámì mọ̀ alọ́sẹ́kù èmi níjọ́ dúkúngbà tó yan Bakari Bakari pásítọ̀ Bakari ní báyìí